nítorí àìtẹ̀lé òfin ààbò ìjọba kwara ti iléeṣẹ́ òyìnbó chinese kan pa lọ́jọ́ ajé monday ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún yìí níjọba ìpínlẹ̀ kwara lábẹ́ ìṣèjọba gómìnà abdulrahman abdulrasaq ti iléeṣẹ́ òyìnbó ará orílẹ̀-èdè china kan kandi tí wọ́n ti máa ń wakùsà lópòpónà ìlọrin sí ògbómọ̀ṣọ́ pa wọ́n ní ó lùfin ètò ààbò kò tẹ̀lé ìlànà tó yẹ adarí àgbà fún àjọ tó ń dáàbò bo àyíká ní ìpínlẹ̀ kwara Kwara State Environmental Protection Agency Kwepa ọ̀gbẹ́ni Àbáyọ̀mí Ìdòwú sọ èyí di mímọ̀ pé ìgbésẹ̀ ọ̀hún wáyé lẹ́yìn àyẹ̀wò àgbègbè náà tí àwọn ṣe ó ní ìjọba ti kìlọ̀ pé orí ilẹ̀ tí iléeṣẹ́ náà wà tako òfin àti ìlànà ààbò àyíká tó sì léwu fún ààbò àti ìlera àwọn aráàlú tó fi mọ́ àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ níléeṣẹ́ náà èyí sì lè ṣokùnfà àkóbá ńlá nígbà tó ń ṣàlàyé ọ̀nà tí iléeṣẹ́ tí wọ́n ti pa yìí fi lòdì sétò ààbò ó ní àìsí irinṣẹ́ fún àwọn òṣìṣẹ́ wọn tàbí kí wọ́n ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ wọn bẹ́ẹ̀ ni kò sí àwọn ohun tó yẹ láti dènà ìjàmbá ní iléeṣẹ́ náà ló fà á tíjọba fi gbé ìgbésẹ̀ ọ̀hún bákan náà ni wọn kò tẹ̀lé gbogbo ìlànà tó yẹ nínú ìwé àṣẹ tó jẹmọ́ ti ọ̀rọ̀ àyíká ìdòwú ní àwọn gbé ìgbésẹ̀ akin yìí láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn tó ń gbé lágbègbè náà àtàwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ ọ̀hún ni nítorí ìjọba kò lè lajú sílẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀ ọ́ lórí ọ̀rọ̀ ààbò aráàlú èyí làwọn ṣe kó àjọ ẹ̀ṣọ́ aláàbò civil defence lẹ́yìn táwọn sì lọ́ọ́ ti iléeṣẹ́ náà pa. Ibrahim Alágúnmu ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́yìn.